لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله بسم الله بدأت كلامي وصلاتي وسلامي بسم الله بدأت كلامي وصلاتي وسلامي المضلل بالغمام محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله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 وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله aṣe àṣọ́lákú fún anábọ́wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkùrán alápọ̀lé látinú suratul a'raf verse 180 أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يأتون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا فنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيد متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نظير مبين الله سبحانه وتعالى ولله الأسماء الحسنى أمرك تفير وجلاء ó fi لوني فادعوا بها ọlọ́run ní ẹ̀pẹ̀ òun ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ yìí wọ́bẹ̀rù lẹ́rìnà ìṣìdónà sí asma èyí ọlọ́run ní àwọn tí wọ́n ń gúnrí kúrò ń bí orúkọ òun ọlọ́run ní ẹ̀fìn wọn lẹ̀ sayidzauna máa kánú àmàlù ọlọ́run ní àásán wọn lẹ́sàn nǹkan tí wọ́n ń ṣe wọ́n gbẹ̀ ẹ̀sán fún tí wọ́n ń ṣe yẹn àwọn nǹkan tí ààrin ní àǹfààní níbi àyà yìí ó ní pé ọlọ́run ọba fúnra rẹ̀ ó lóun lòun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ó sọ ara ẹ̀ ní orúkọ bẹ́ẹ̀ lóróyìn ara pẹ̀lú àwọn ìròyìn tí wọ́n fi ga jùlọ gẹ́gẹ́ bí olùgbàgbó òdodo àtẹni tó jọmọ lẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ gba àwọn orúkọ ọlọ́run ọba bẹ́ẹ̀ bọ́lọ́run ọba ṣe fi péré ẹ̀ náà ni ká fi pè é ìgbà tí a bá dẹ̀ ń pe ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ tó fi péré ẹ̀ yìí àti àwọn ìròyìn fi ròyìn rẹ̀ ká gbà pé bí ìtumọ̀ rẹ̀ bó ṣe rí náà nìyẹn pípé àwọn orúkọ yìí ó ní ìtumọ̀ a dẹ̀ gbọ́dọ̀ kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹ pè wọn ọlọ́run ẹ pè wọn pẹ̀lú àwọn orúkọ yìí kí ẹ̀kan ló ń kan si àbó ń fẹ́ tọrọ kankan kò sí nkankan tó fi tọrọ kò sí nkankan tó lè pè ju pé kó pe orúkọ ọlọ́run ọba subhana lọ ẹni tó ń wá ìkẹ́ ya rahim irham ìrí ọlọ́run ọba ọba ẹni tó ti ṣe àwọn aṣemọ́ṣe kan àbóṣe àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ kan tó ronú pìwàdà yóò ní àgàfáàrù ìfẹ́rìlì ìrí ọlọ́run ọba ọba aláforíjì ṣàforíjì fún mi àbúwàánú yóò ní àlàtífù ultufbi ìrí ọlọ́run ọba ọba aláàánú ṣàánú mi bí a ṣe mú orúkọ ọlọ́run ọba bí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bí a bó ṣe fi kó àwọn sàábé rẹ bí àwọn sàábé náà ṣe ń lu lẹ́yìn rẹ̀ nìyẹn àwọn ànábì ọlọ́wọ́n ọba taba wọnú alukur'an wọn a máa pe ọlọ́wọ́n ọba láti lè wá àforíjì àbí pé láti lè fi wá àánú kan gbàtí adam alayhisalatu salam tọ́lọ́wọ́n ọba ní kí wọ́n má jẹ èso ṣùgbọ́n ìyàwó rẹ̀ tì í débi wípé èso tí ọlọ́run ọba subhana wa ta'ala tó ní kó mọ̀ jẹ ìyàwó ṣe é ní ojú ó ṣe é ní nǹkan tó ṣe wípé ojú ìrò fà mọ́ bẹ́ẹ̀ ni àṣà ìtàn ó kó ìtànjẹ bá àwọn méjèèjì ọlọ́run ni wọ́n jẹ́ ń bi èso yìí anabi adam alayhi salatu wassalam ó ní rọ̀bánà ìrì ọlọ́run ọba wa o zọlámnà anfusana a ṣe àbùsí fún ẹ̀mí ara wa wa in lam tagfir lana wa tarhamna tí ọlọ́run ọba tó o bá ṣe àforíjì fún wa tó o kẹ́ wa lanakunanna minal khasirin a máa bẹ́ẹ̀ nú àwọn tí ó ṣòfò ní kò síbi tá a lè sá lọ èyí tó bá jẹ́rú sin ọlọ́run ọba eléyìí ni tó ń ṣe bódà jẹ́ ń pọ̀ ọ̀rọ̀ ayé náà ni là ń wá ìgbà tí ayub alayhi salatu wa salam tí ààrẹ bò ó tí ò lágbára láti ṣe nǹkan kan mọ́ ó ní ìrẹ́ ọlọ́wọ́n ọba mi ò ànímọ̀sáníà dòrò ìnira ń mú mi wà ń tàrọ̀ hámúrò ọ̀hìnmí ìwọ ọlọ́wọ́n ọba ìwọ ni ọba tó ṣe wípé òfin ṣàánú jùlọ ní gbogbo àwọn tó ṣe wípé ń ṣàánú fáwọn èèyàn gbọ́dọ̀ jẹ́ wípé ń pọ̀ ọ̀rọ̀ ọmọ là ń wá àárẹ̀ eléyìí náà ní ara anabi zakariya alayhi salatu wa salam bó ṣe tọrọ ọmọ gbogbo ohun tó wá wù ká máa wá nínú ọ̀rọ̀ ayé ọlọ́run ọba náà là á darí ẹ̀ sí à á pè é pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ṣe wípé ó fi ròyìn ààrẹ àwọn ìròyìn tó ṣe wípé ó jẹ́ ìròyìn tó fi ga jùlọ à á fi pè é eléyìí ni tí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó jẹ́ ní ọlọ́run ọba eléyìí ni tí wọ́n dúró tì torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàlíláyìí asmaul husna. òun ọlọ́wọ́n ọba lòun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ torúkọ ọ̀kan ò rẹwà tó ọlọ́wọ́n ni fọdụrụ rògbòbìhà ẹ̀pọ̀ òun ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn orúkọ yìí ṣùgbọ́n lónìí àmọ́ ẹni tó ń pè rẹ̀ mùsùlùmí tó ṣe pé orúkọ yìí ó ti gbé e jù sẹ́gbẹ́ kan èyí tí ó máa fa yóò máa fa ọkọ̀ yá ìlú yóò máa fa ìpè ya jàkàjàkà ya ìlú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n gbélé wa lọ́wọ́ tí wọ́n ní ká máa fà wọ́n lè sọ fún wa pé ka káàfì yìí tán ó yẹ kó ka kútùbà rẹ̀ wọ́n á gbé àwọn orúkọ kan fún wa àbí yìí tán a máa lọ a máa ní gbogbo eléyìí tá ń pè yìí ipò wo ló wà ẹlòmínú àwọn tó ń pè yóò ní orúkọ Rawaniya ni àwọn Rawaniya tó ṣe páwọn náà ni wọ́n ń ṣọ́ súrátù káfí náà nígbà tó ṣe pá àwọn Rawaniya tó ń ṣọ́ súrátù káfí bó ṣe tó bá ṣe ní ọlọ́run ọba ní pé kó o pè wọ́n ṣọlọ́run ọba ní kó o pè wọ́n ká má tiẹ̀ wá ti sọ pé irọ́ ni. màláìkà kan kò sọ súrátù káàfì bẹ́ẹ̀ ni kò sọ súrátù súrátù lè tá a fi máa parọ́ àlùjọ̀nù ló fún àwọn tí wọ́n ń fà á ní orúkọ yìí ọlọ́wọ́n verse forty to forty one ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wàyáwó ma yàṣúrù hùm jẹ́míà ọlọ́nijọ́ tó wọ́n á gbogbo àwọn ọlọ́wọ́n bá ló máa sọ fún wọn máa sọ fún àwọn màláìkà ike àá ùlà ìyá kùkánù yà àbùdù ṣẹ́yìn làwọn ẹni wọ̀nyí ń pè ń gbàtà ń bẹ láyé kọ́ọ̀lù ọlọ́ni àwọn màláìkà ó mọ fún un lésì padà pé subhanaka mímọ́ rí ọlọ́wọ́n ọba àǹtà wàlí yúná mi jù níhìn ìwọ ni ọba titiwa ìwọ lọ ga titiwa ìwọ làwọn ń ṣe ìjọsìn fún balkan ya abudun aljinna alujannu ni wọn ké pé aksaruhum bí minun ọ̀pọ̀lọpọ̀ wọn ló nígbàgbọ́ ní alujannu yìí ẹlòmíì kò tí í lójú láti ẹ̀ ti pèrè ẹ̀ ní afa alálùjẹ̀nu aláfa alálùjẹ̀nu lòun òun kọ̀ǹtún àwọn àlùjẹ̀nu ni ẹlòmíì yóò sátábẹ́ wípé àwọn màláìka lòun pé in fact ẹlòmíì ò tijú tí nǹkan kan bá ṣe eléyìí tí gbogbo wa náà ń fojú rí ni bí ó fẹsẹ̀ kọ àbí nǹkan kan ṣẹlẹ̀ ní tí ó pariwo níyà ó tún lè mú orí ẹ̀ dání gan àbí bí nǹkan ti ẹ̀ dárúkọ ṣéwì ibrahim tó ní pé àṣẹ ibrahim wá sọ báyìí pé dárúkọ yẹn ni yóò mú orí ẹ̀ dání yóò wá pariwo níyà àbí kan dárúkọ abdul qadir ẹ̀rẹ́ mi tí ó mú orí ẹ̀ dání jìlá ni eléyìí kọ́mọ̀n ní nǹkan tó ṣe yí pé àbásábà tá a máa ń rí tí wọ́n ń ṣe ni kí ló fà á ẹlòmíì lè sọ wípé ńgbà tí wọ́n bá dárúkọ jìlání tó ń dárúkọ abdulkadir tó wàá mórí ẹ̀ dání èèyàn kan ti ṣe bẹ́ẹ̀ tó yẹ kí wọ́n dárúkọ rẹ̀ kò wá bàbàrà orúkọ yìí orí ẹ̀ fò ni. sotori ẹ̀ ló gbọ́dọ̀ mú orí yẹn dání kó wọ́n bá fò lọ torí pé o gbọ́dọ̀ respect àwọn ẹni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹni yìí ni àmọye ìgbàna ti dárúkọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti sọ sallallahu alayhi wa sallam ó nira fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni walilayi asma ulhusna wọn lọ́wọ́ bá lòun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ fọ́dúrúhù bí a ẹkùn wọn lọ́wọ́ bá pẹ̀lú àwọn orúkọ yìí wàzárù lẹ́rìnà yìí hìdúnà ọlọ́ọ̀ ní àwọn tó ṣe pé wọ́n ń gúnrí kúrò ń bí orúkọ wọn lọ́wọ́ báyìí bóyá wọ́n ń yí i níyìíkúyìí wọ́n ń lẹ nǹkan kí nǹkan mọ́ ọlọ́run na fún wọn lẹ̀ alladhina yulhiduna fi asma'i subhana ma kanu ya'malu ọlọ́run ni wọ́n gbogbo tí wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe yìí tá a bá wò ó dáadáa a rí i pé àwa mùsùlùmí ta ọba tó ṣe pé ń ká ìnira kúrò fún ẹni tí ìnira bá bá allah kí ló wàá fi ọlọ́run ọba lẹ̀ tó máa lọ korúkọ nǹkan mi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ló fi orúkọ ọlọ́run ọba lẹ̀ fún ọba tó ṣe pé àwọn ànábì rẹ̀ nígbà tí ìnira ń bá wọn òun náà ọmọ mú òun ló ké ẹni tí ìnira àárẹ̀ mú ẹni tó ń bẹ ní àárín àwọn ọ̀tá tó yẹ pé àwọn ọ̀tá ń lé òun ló ké pé anabi musa alayhisalatu salam bẹ́ẹ̀ la anabi isa alayhisalatu salam ìgbà tí àwọn ọ̀tá tó fẹ́ mu tán fẹ́ pa ọlọ́run ọba náà ló ké pé tó fi jẹ́ orúkọ ọlọ́run ọba jẹ́ pé orúkọ ọlọ́run ọba subhana wa ta'ala kò ń ṣe nǹkan tó ṣe yí pé a gbọ́dọ̀ fi ojú kékeré káfi wò àti káfọ́ kékeré mu torí pé ọlọ́run ọba subhana wa ta'ala ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ bẹ́ẹ̀ ló ní ká pè òun pẹ̀lú àwọn orúkọ yìí ọlọ́run bá sọ nínú sóra mi ó ní iná lẹ́dínà yẹ̀sítẹ́kìbìrú na á ní ìbáàdẹ̀t ọlọ́run ní àwọn tó ṣe pé wọ́n ń ṣe kọ́ńkọ́ tí wọ́n tán ń ṣe gírímọ́ńkáì láti sin èmi ọlọ́run ọba láti pe èmi ọlọ́run ọba ọlọ́run ọba ní sayed kulu na jahannama dahrin ọlọ́run ní jahannama ni wọ́n wọ̀ lẹ́ni yẹpẹrẹ ẹni ìdójútì gbogbo àwọn àlàmọ́ǹkà ipe ọlọ́wọ́n bá ní odòrò ní astajiblaku ọlọ́run ní ẹ pè mí astajiblaku èmi ọlọ́wọ́n bó da ayé lónìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò lè pe ọlọ́wọ́n ọba mọ́ tí nǹkan kan bá bá o ti gbalẹ̀ àfa lọ àfa mo fẹ́ kẹ́ bá yẹ̀ wò ni tọ́ba yẹ̀ wò tàn àfa àti ẹlẹ́bọ̀ àṣẹ sí gbóni wọ́n sọ ọlọ́wọ́n ọba tiẹ̀ sí tó o lè pe ọlọ́wọ́n ọba rẹ direct. ọlọ́ni wùdùrú ni ọlọ́ni ẹ pè mí astajib lakum màá da yín lóhùn tó bá wọ́n fáfá àtò lọ bá yẹn mọ́ gbangba tẹ́ ẹ lórí òòrí kọ́ọ̀rọ̀ ẹ̀ àmọ́ iye àfa tó ṣe pé àwọn èèyàn fojú ńlá wò nílùú èkó wa yìí náà tó ṣe pé àwọn nǹkan tó ń ṣe ni ẹlòmíì nínú àwọn ẹlòmíì ń bá àwọn aláwo ṣe nínú àwọn àmọ́ iye àfáà tó ṣe pé ìkakúka náà ká máa mú búùtù rẹ̀ nítorí kó fẹ́ ṣáájú fáyàn àmọ́ iye àfáà tó ṣe pé tó bá ń bọ́ta ó ti láwọn nǹkan kí nǹkan tó ti gún pọ̀ mọ́ra wọn tó ṣe pé ọtí ṣìnáàpù ní èlò lónìí tó ń fẹ́ sọ yìí káwọn èèyàn máa gbà bẹ́ẹ̀ túmọ̀ èèyàn ò máa ń tẹ́ni yìí ń ṣe lẹ́yìn àwọn arínú àwọn ọkọ̀ tó jẹ́ àwọn latest car yóò máa lọ aláwẹ̀ ni ọlọ́run ní lọ yẹ tẹ́lẹ̀ omi jẹ́ wípé ọlọ́run ní o lọ bẹ́ ni nǹkan ipe kó o tó lè pè òun ọlọ́run ní ẹ pè mí òdùrún ní àtẹ́jìbìlẹ́kùn ọlọ́run ní nàlẹ́rìnà yẹ sẹ́kbírù nà àmì ìbàdà tẹ̀ kúlù nà jahanna madàkiri àwọn tó ń ṣe gírímọ́ńkáì tí wọ́n sinmi ọlọ́run ọba tí wọ́n pè mí ọlọ́run ọba ọlọ́run subhanahu wa ta'ala tẹ̀ kúlù nà jahannama jahannama ni wọ́n á wọ̀ dàkírí. bákan náà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n ọba tó o bá fi ilẹ̀ tó o tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n ọba ó bínú sí ọ ẹrú ọlọ́run ní o gbọ́dọ̀ béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ní o gbọ́dọ̀ dájú bùkátà rẹ̀ kọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala. àwọn kẹfìrí ìmí nu wọn wọ́n yí orúkọ ọlọ́run ọba padà àwọn òòsà wọn tí ń bọ àwọn á fún wọn ní orúkọ ọlọ́run wọ́n sọ ọlọ́run ọba ni al àwọn náà ni òkè òòsà yìí yóò máa al orúkọ ọlọ́run ọba ni allah àwọn náà ni orúkọ òòsà yóò máa allah sáwọn wọn ṣe ọlọ́ọ̀ni tí wọ́n mú fúnra wọn tí wọ́n ń ké pè é ní ọlọ́ọ̀ni ẹ̀fìn wọn lẹ̀ wọ́n ó gbẹ̀sán tí wọ́n ń ṣe yẹn sọlọ́ jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ ká jáwọ́ mi gbogbo àwọn pàǹtí tán fún wa tá n ká ayé tó fún wa azikar tani sọ ọlọ́ asalam rẹkọmẹ́ndì tó fún wa azikar yìí kò gbàǹkankan lọ́wọ́ anybody kótó lè rìlíìsì ẹ̀ fún wa àmọye àfáà tó ṣe wípé ọ̀rọ̀ àṣírí náà ni tó fi ń pa ọ̀yàn lọ́bẹ̀ yóò mọ sọ fún wọn lómi ó sin àfáà sín sín sín sín nítorí pé ó fẹ́ gba mẹ́ńkàlì kan lọ́wọ́ ẹ̀ anẹ́mi sọ ọlá àfẹ́mọ̀ wa tọ́jú kankan pamọ́ nu gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ní ẹjẹ́ sọ báyìí fún yín tẹ́ ẹ bá ṣe báyìí yóò rí báyìí fún yín tẹ́ ẹ bá ṣe báyìí yóò rí báyìí fún yín lẹ́nu orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala orúkọ tó pọ̀ ni tó ṣe wípé gbogbo ẹ̀ kò sẹ́ni tó lóye pé mọ gbogbo orúkọ yẹn tán anabiwa muhammad sallallahu alayhi wa sallam gbàmí tó bá ń ṣàdúrà aniri ọlọ́wọ́ bá mo bẹ̀wọ̀ ọlọ́wọ́ bá mo sàmẹ́yìtà bí iná sàkà tó fi sọ̀rọ̀ rẹ̀ tí wọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ awo alamtawo ahda min khalkika abo fi kọkan nu àwọn ẹ̀dá rẹ̀ anabi sallallahu alayhi wa sallam atuma sọ wípé awo sarta bí yìí àbí yọlọ́wọ́ bá orúkọ yìí ni ìwọ nìkan ló fà á mọ́dọ̀ ìwọ nìkan ló gbé sọ́dọ̀ rẹ̀ ìsàtàrtàbí fẹ́ẹ́lmìlì rẹ̀ níbi ìmọ̀ kọ̀kọ̀ tó ń bẹ lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba. anabawa muhammad sallallahu alaihi wa sallam ó ní inna lillahi tisata wa tisina isman ọlọ́wọ́n ọba ní àwọn orúkọ ninety nine kan man ahsọ́ha dakhala aljanna ẹni tó bá mọ àwọn orúkọ yìí tó mọ bó ṣe yẹ kéèyàn mọ ẹni tó mọ ìpè ọlọ́wọ́n ọba ní alghafur ọba aláforíjì ó mọ̀ túmọ̀ rẹ̀ ó dẹ̀ dúró tì ó mọ̀ pé ọlọ́run ọba òun náà ni arrohim ọba aláàánú ó mọ̀ túmọ̀ rẹ̀ ó dúró tì í pé kò sẹ́yìn tó lè sàánú òun lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ̀ pé ọlọ́run ọba ni ọba alkohar ọba tó ṣe pé ó lè tẹ̀yàn mọ́lẹ̀ tí ò sẹ́ni tó lè bí ó mọ ìtumọ̀ rẹ̀ ó dẹ̀ gbà bẹ́ẹ̀ ó dẹ̀ dúró tì í anamsọ̀lọ́ àtàlámì orúkọ 99 kan bẹ tẹ́pẹ́ tó bá fi lè mọ̀ wọ́n tó dúró tì tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ dákàlẹ̀ jẹ́nà yóò wà jẹ́nà torí pé èèyàn kan ò ní mọ̀ wọn kó dúró tì àpẹẹrẹ tó ṣe pé kí ni ẹ̀mí rẹ ti rọ̀ fún tọ́lọ́wọ́n bá subhana wa ta'ala ṣùgbọ́n kí ni ninety nine yẹn anamisọ Salamu ò dárúkọ ìpín ninety nine yẹn òun ni láàmú àwọn yìí tá a máa ń gbé kọ́lé káàkiri ti jẹ́ ìkànnú àwọn àfa ló ń gbìyànjú àti kó àwọn onísọ́nà ààrẹ evidence fún wọn àwọn onú alukur'an kò sọ evidence fún lápèjúwe ó ń bẹnu ninety nine tan takuléètì káàkiri arrashid láti inú alukur'an láti inú alukur'an látòkè délẹ̀ kò sì fi tọ́lọ́ ọba ti pè rẹ̀ ní arrashid ọlọ́mọba subhanahu wa ta'ala pè rẹ̀ oyin rẹ̀ oníwàlláhu lè rí láìláha ìlàhùwà. الملك القدوس السلام المؤمن المهيمن العظيم الجبار المتكبر سبحان الله أما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى الله سبحانه وتعالى أن يصبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم لا àyè mí náà lọ́wọ́ الله lọ́wọ́ bá yin rẹ̀ ṣùgbọ́n kala wọ̀ kura كاربي látòkè délẹ̀ káwárí bí kàtọ́nà kò sínú orúkọ ọlọ́run ọba kò rẹ̀ síbi tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ti yìn nínú súnà tó fẹsẹ̀ nílẹ̀ tó ní ọlọ́run ọba òun ni arrashid ṣùgbọ́n tá a bá wo ninety nine tá à ń gbé káàkiri arrashid mbẹ́mbẹ́ tó rọ orúkọ ọlọ́run ọba ṣé wàá túmọ̀ sí pé àlè jẹ́ rashid yẹn lè jẹ́ rashid ṣùgbọ́n kó mọ̀ sọ wípé abdulrashid ẹrù ọlọ́run ọba arrashid torípọ̀ ọlọ́run ọba òun ṣe arrashid èyí ó pèrè ní abdulkudus torí pé ọlọ́run bá pèrè ní alkudus èyí ó pèrè ní abdulsalam torí pé ọlọ́run bá pèrè ní asalam èyí á pèrè ní abdulmuhaimin torí pé ọlọ́run bá pèrè ní ó pèrè ní almuhaimin èyí á pèrè ní abdulmumin torí pé ọlọ́run bá pèrè ní almumin ṣùgbọ́n ọlọ́run bó pèrè ní arọ̀ṣídì níbi kankan bákan náà asọ̀búr lára orúkọ tó ẹ̀pà àyẹ̀mọ́ ń sọ pé abdulsọ̀búr abdulsọ̀búr orúkọ ọlọ́run bó kì í ṣe asọ̀búr torí pé a lè sọ lórúkọ fúnra wa à ń ọba lórúkọ orúkọ tọ́lọ́hùn bá sọ rẹ̀ láti pè é gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ so asọ̀búrò sínú orúkọ ọlọ́wọ́n ọba a lè rí látòkè délẹ̀ ní alukóra ní bá ti pè rẹ̀ ní asọ̀búrò ọlọ́wọ́n bá pè ní alhalim alhalim so a lè sọ wípé abdulhalim ṣùgbọ́n no a lè sọ yẹn. bákan náà alimuntaki ọlọ́wọ́n bó pèrè ní alimuntaki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ tó ń bẹnu 99 yẹn tọ́lọ́wọ́n bó pèrè àmọ́ àwa mọ iye orúkọ tọ́lọ́wọ́n bá pèrè tí ò tinú 99 tá n sakuléètì tọ́lọ́wọ́n bá dẹ̀ pèrè ẹ̀ bẹ́ẹ̀ nínú àdìs tó fẹsẹ̀ nílẹ̀ lápẹjú orúkọ ọlọ́wọ́n ọba almuhsin ọba tí í ṣe dáadáa tìyàn lè sọ pé abdul mohsin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bá lè sọ pé a lè sọ pé adayan kí ẹni abdul dayan ṣùgbọ́n ká fi àwọn orúkọ tọ́lọ́wọ́ bá pè rẹ̀ ẹlẹ́ka máa pè lórúkọ míì eléyìí tí ó bójú mu ni ìtọ́lọ́wọ́ bá fi mọ̀ wá nú àwọn orúkọ rẹ̀ tó ṣe kó wá látinú alukoran àbó wá látinú àdìsàn náà sọ lọ́wọ́ asọ́lá tó fẹsẹ̀ rinlẹ̀. àápè ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ kádẹ̀ fi bẹ ọlọ́wọ́n ọba pẹ̀lú ìtumọ̀ rẹ̀ káwá fi gbogbo yòókù sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìntànfẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́ tí ìntànfẹ́ tá a bá wá rí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní ọba kún tọrọ lọ́dọ̀ àti fún nìkan nù mẹ́ta pé ń tọrọ ẹ ọba fún àbí kó ṣe pé tó ń tọrọ yẹn kọ́lọ́wọ́n bá má mú fún ṣùgbọ́n lọ́wọ́ bó fi ti àdánwò kan kúrò fún. tèmi ni pé àwọn ẹgbẹ́ mi ló ń gun mọ́tò ọlọ́run ṣe mọ́tò fẹ́mi náà tó bá wọ ọlọ́wọ́n bá fún mọ́tò yẹn tó bá dẹ̀ wọ ọlọ́wọ́n bá a ní kò sí mọ́tò torí pé ó ti mọ̀ pé tóun bá fún mọ́tò yẹn nǹkan báyìí báyìí báyìí ni tí ó ṣẹlẹ̀ sí àbí kó ṣe pé kí ọlọ́run subhana wa ta'ala kó fi tọ́jú nǹkan pamọ́ fún jíjọ́ ń gbéǹde alkiyama sọlọ́mù jẹ́ pé àdúrà àti mùsùlùmí bá ṣe kó ní ilé mi kó gbà túmọ̀ tó ń wá ẹni tí ò bá wá tí ò bá tọwọ́ rẹ̀ kó mọ̀ wò yí gbàdúrà àwọn ògbà eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé ló fi ń bọ́ sí ọwọ́ àwọn àfọ́ àfọ́ wọn náà àbá àtúnṣe yí pé ńgbà tó ò bá gbé nǹkan wá fún un irọ́ tó bá pa fún ẹni inú ẹ̀ lòun náà ti jẹ òun gan fún rẹ ní ó rì láì ó dìpẹ́ǹ lórí rẹ láti jẹ a máa sá káàkiri ẹmu tí ń wọ́ ọmọ látijọ́ ìyàpá àkìlẹ̀ fẹ́ bá wa ṣe sí ibi tó fọ́ nìdí àpá tó gan fún rẹ ò tí ì bímọ àwọn èèyàn sì lọ ń bá wípé kí ni àwọn fẹ́ kó bá wọn ṣògùn ọmọ bíbí. eléyìí simple thing ni why tó ń wò ṣe fún rẹ̀ ọlọ́run ọba ló ní kápá rẹ̀ òun lọ́ba tí ń ṣe é kò dẹ̀ fún ẹ lọ́mọ nìyí kò túmọ̀ sí wípé ó ètì ẹ tó tó yẹ pé ẹni tí ò fún lọ́mọ ó ètì ẹ ni aisha rọ̀dọ̀ aláwọ̀ àná yàwó ànábìwá muhammad sọlá sàm kò bímọ bẹ́ẹ̀ ni lára àwọn tí ọba fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn obìnrin ni. ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ló mọ tó fi ṣe ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà a tún máa tọrọ àdúrà náà ni a máa bí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlá ọba subhanahu wa ta'ala ní wàlíláyé asmaul husna òun ọlọ́run ọba lòun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ fàdúróhò bí a ẹ̀pọ̀ wọn ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ yìí wọ́n ọlọ́run ọba ẹ fi wọ́n lẹ̀ sayidawuna makanu yọ àmàlù ọlọ́ni àfin kálukú wọn lẹ́sàn-án tó ṣe yí pé wọ́n ń ṣe níṣẹ́ ọlọ́ni wọ́n mi máa khalak na ummatun yahaduna bil haq ọlọ́run ló ń bẹ́nu àwọn ẹ̀dá àwọn ọlọ́run ọba àwọn èèyàn kan tó ṣe pé yahaduna bil haq wọ́n ń fi àwọn èèyàn mọ̀nà lọ síbi òdodo wọ̀bí ìyá àdìlú wọ́n dẹ̀ ń fi òdodo yìí wọ́n fi ń dájọ́ fáwọn èèyàn ọlọ́run ò sọ pé gbogbo àwọn tá a dá ó ló ń bẹnu àwọn tá a dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ nọ́ọ̀rọ̀ ẹ̀ kan ó ní látàzálù tọ́ ìfọ̀tù ní ummati alalhaki rọ̀ ìrìn anabi ní àwọn kan nú àwọn ọjọ́ mi wọn níye máa dúó ti òdodo tí wọn ó máa sọ tí wọn ó máa fi rinlẹ̀ láyà dúró man kálàfọ̀wò anabi ní kò ní wọn lára ipa àwọn èèyàn ń takò wọn wàhálà man kàzálàwùn bẹ́ẹ̀ ni kò ní wọ́n lára páwọn èèyàn dágun láti wọn anabi sọlọ sọlá ní bí wọ́n ṣe máa sọ lọ nìyẹn hàtàyà tí a amúrùláhi wọn máa títí tí ọrọ ọlọrun ọba yéèdè e ntí wọn dòólé lórí náà nìyẹn anabi wa muhammad sallallahu alayhi wa ló fi ń sọ nínú al-islam ó ní ẹ̀yin sàábé ẹ̀rí bá ṣe oní islam ìgbà tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní nǹkan àjòjì àwa mélòó là ń ṣe abubakar anamtọ́lá asalam khadija ali àwọn tó bẹ̀rẹ̀ ni àwọn ilé kọ́kọ́ lọ fún gbàgbọ́ ọ̀rọ̀ ànábi ṣe wá sí ṣe wá sí ibi tán ti ń ju lóko wọ́n ń ju lóko ibi tán ti ń plọ̀tì àti pa wọ́n ń pa wọ́n ṣe gbogbo yẹn láti ṣe pé táwọn máa pa àwọn ó pa á. nínú ọjà yóò lọ nú ọjà yóò lọ ṣe wá àti fún wọn níbi àwọn gádínsì àwọn lárúbáwá yóò lọ bẹ yóò lọ bá wọn sọrọ àwọn olówó nínú àwọn kùrẹ́ṣì àrẹ́ntọ́ ọlọ́wọ́ta ń bá wọn sọrọ ó bá wọn sọ̀rọ̀ déńjọ́ kan débi wípé ó ń bá wọn olówó olówó kùrẹ́ṣì sọrọ ó ti wo pé táwọn yìí bá fi lè gba ìsìláàmù ní ah, ìsìláàmù yóò tàn ká ìsìláàmù ó rí di jòkó ní gbòòrò mọ́kàì ìgbà yẹn ni kan wá bá tí a mọ̀sán amúrù bin omi mọ̀kútóm afọ́jú ni òun ti gba ìsìláàmù tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó ń débi tẹ́lẹ̀ sọ ọlọ́ọ̀sán ti ń ṣe wá àti fáwọn àgbààgbà kùrẹ́ṣì tó yẹ pé ànábì ní òpù pé táwọn eléyìí bá fi lè gbẹ ẹ̀sìn ní ẹ̀sìn ti rinlẹ̀ gbà tí ó dọ́dọ̀ ànábì sọ ọlọ́ọ̀sán arákùnrin pé ya muhammad rẹ muhammad alimni ma alamakalọ kọ́ nínú ikpe wòlé léyìí ó fẹ́ pàkúta sínú tá a ti ń ṣe ni àwọn àgbààgbà yìí tán bá ríru ẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní fẹ́ gbà. ó dáadáa ṣùgbọ́n kí n tọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ ọlọ́ni àbàṣà wàtàwọ́lá ọlọ́ni ànábi fàjúrò wàtàwọ́lá ó yẹ ẹ̀yìn padà kúrò fọkùnrin yẹn kò tiẹ̀ fẹ́ bá a sọ̀rọ̀ àǹjẹ́ àwọn àmà ìgbà tá a fọ́jú wa ọlọ́ni rẹ̀ ànábì ta ló fi mẹ́ ipe arákùnrin yìí ni yóò gbà fọ̀mọ́ àbí kò ní gbà fọ̀mọ́ ọlọ́run bá subhana wa ta'ala ó wá ń bá a lọ ó ní wọ́n amàmà ní stẹ́rìnà ó láwọn tí wọ́n lọ́rọ̀ wa gbọ́ fa á ń tẹ̀lé sọ́dà àwọn ẹlò wa kọjúmọ́ ló ń bá sọ̀rọ̀ ó lè spreadi ẹ̀sìn pẹ̀lú ète tiẹ̀ àbí pẹ̀lú agbára ti ọlọ́run ọba òun ló ń fi ní mọ̀nà ó lè ṣe ìgbìyànjú pé kí ni ẹni tó lówó ju àbẹ́ni tó lókìkí jù láwùjọ ipe kó o ṣe ìgbìyànjú pé o fẹ́ kó gbẹ ẹ̀sìn o fẹ́ kó gbódodo yé pọ̀kúmọ́ gbódodo yé ọlọ́ọ̀bọ̀ subhana wa ta'ala bánadùwà muhammad sallallahu alaihi wa sallam wí lórí tó ṣe yẹn wọ́n láti gbà ẹ́ ní tarakùn yẹn bá dé tó sọ́dọ̀ wọlé yá mi nà àtàbà ni rọ́bì fi. ẹtọ́ lọ bá torí ẹ̀ bá mi wí. so gbogbo eléyìí ànábì ṣe gbogbo ẹ̀ náà wọn ju mélòó kan lọ ó wá di nǹkan táwọn èèyàn pọ̀ ọlọ́run ẹ̀sọ́ bá nàìjíríà ọlá sọ́nà pé ìlàjà anásùrùlà ọlọ́run nígbà tí ànàṣe wa dé wàrà àìsàn náà ta yẹtùkùlù náà fi dín ní láàfọ́ àjà tó bá ráwọn èèyàn tí wọ́n ń kó wọnú ẹ̀sìn níjọ níjọ ọlọ́run ní fàtàbí bihamdi rọ̀bìkì ìrì ànábì ṣe àfọ̀mọ́ ọlọ́wọ́n ba pẹ̀lú pé kó máa dúpẹ́ fún wọ́stẹ̀fíìrù máa wọ́lọ́wọ́n ọba láforíjì ìnà òkàna tọ́wọ́ ọba ọlọ́wọ́n ba yìí ọba ti gba tuntun bá ní. gbàtànàbì náà rí i wípé èrò ti ń pọ̀ nú ẹ̀sìn òun náà rí i pé ọjọ́ kù ń súnmọ́ òun náà rí pọ́jọ́ pé bàbá alìsílámù gọ̀rìbà ẹ̀sìn ìsìlámù yìí àjòjì ló fi bẹ̀rẹ̀ pé àwọn tá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní padà gbà èyí tí ó gbà nù wọn ni àti bọ̀tán burúkú ló kọ̀rọ̀ àjẹ́ ti tiẹ̀ anabi ni ọ̀sọ̀ yahudu ghariba anabi ni kò ń ṣe bí ó ṣe máa lọ ni o àsìkò kan sì ń bọ̀ tó ṣe pé àjòjì ni ó sì tún jẹ́ ṣe pé àwọn èèyàn ó find it strange anabi ni fọ̀tú balẹ̀ ghoraba àwọn tán bá lè jẹ́ strangers ń jọ yẹn anabi ní ìró òdùnnú kó mọ jẹ́ titi wọn tọ́ àfáà mélòó ní sòdodo fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wá sí ipò là á ṣe rówó gbà ni ọ̀pọ̀lọpọ̀ wá sí ipò là mùsùlùmí ní ó ṣe ní muslim university àbí islamic university bó la yẹ ní muslim kìnìkan àwọn welfareism kankan ẹ̀wọ̀n kan ló pọ̀ jù ẹlẹ wàá wẹni tó ń pariwo bóla ẹfẹ ní islamic university ẹfẹ ẹlẹ rí gbogbo ń dè sọrùn ẹlẹ rí tí ó jagbẹrẹ gbogbo oríṣiríṣi owó eléyìí tẹtún ṣe aláàjì àmọdarí kan ni ni o lè dúró lásán láyé báyìí yóò kàn kú tú ẹbí adìẹ ni àwọn kankan tánà nítorí ọlọ́wà tó lám tó wá gbógun tì nìyẹn fún àmọ́ iye ọdún fún àmọ́ iye ọdún bẹ́ẹ̀ bè lọ́wọ́ ẹlòmíì lónìí wípé bo lọ́lọ́run wà irú pẹ́sọ̀ wọlé ń béèrè lọ́wọ́ ní kí lọ́lọ́run fi yẹn ṣe pẹ́sọ̀ tánà bí béèrè lọ́wọ́ ọmọ obìnrin tí yẹn kan fẹ́ túlẹ̀ lóko ẹrú ṣùgbọ́n ẹni tó gbọ́dọ̀ túlẹ̀ lóko ẹrú alápèjúwe bí ó mma bụ bóyá ṣé mùsùlùmí ni àbí kankan ànábì sọ ọlọ́wọ́ sọ ń bèrè pé àyìn ọlọ́ bí ọlọ́wọ́ wa ó ní fi sàmà ọlọ́run bẹ̀ lókè man ana tálẹ̀mí ó ní rọ̀ṣúlùlá òjíṣẹ́ ọlọ́wọ́ ba ànábì fún ọ̀gá tẹ bá béèrè eléyìí ẹlòmíà ní kí ni gbogbo eléyìí tó ń sọ ń sìn wa gbogbo yẹn ṣe tá a bá wo àwọn ààyè kúṣe pé àwọn muslim káláwọn muslim doctors káláwọn muslim bankers káláwọn muslim economists káláwọn muslim king kò sẹ́ni tó takò pé ká ní muslim doctors ká ní muslim scientists ká ní muslim eléyìí ṣùgbọ́n ìyẹn gẹ́gẹ́ kọ́ ni tọ́lọ́wọ́n bá torí ẹ̀dá wa eléyìí kó kéle lè pọ́n ni ìwọ tó ṣe ipò jẹ́ medical doctor àtẹni tó ń ṣe bricklayer kò sí yàtọ̀ láàrin méjèèjì wájú ọlọ́wọ́ bá ìkíní kejì yìí bí bíríkìlà ṣe ń bá àwọn èèyàn kọ́lé tí wọ́n ń tìtì ẹ̀ tí wọ́n ń tìtì ara àwọn èèyàn bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíín náà ń bẹnẹfìtì àwọn èèyàn bọ̀ kí ni nǹkan tó o fẹ́ ti síwájú ọlọ́wọ́n ọba rẹ̀ eléyìí àfa mélòó ní sọ ìyẹn mùsùlùmí mélòó ló dúró tì kò rẹ̀ sí ń tó fọ́ adu pé kí ni ààrà wọn tí ó bá wa sọ tó ló fi jẹ́ pé lára àwọn àsìkò àjòjì láwa yìí ló fi jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ gbìyànjú ká mẹ́ẹ̀sìn wa ká mọ̀jẹ́ káwọn èèyàn da nǹkan rú fún wa ẹ̀sìn islam ò le tó báwọn èèyàn ṣe mú ọ̀pọ̀lọpọ̀ àyàn fẹ́ kó wa lẹ́rú ni wọ́n fẹ́ fi wá jẹun wọ́n fẹ́ fi wá méèkì orúkọ ṣùgbọ́n ní islam kò sí sọ ibad kò sí ìkóyàn lẹ́rú ń bẹ́ẹ̀ torí abagbọ́yé náà kọ́nà ọba kó jẹ́ kí a lè dúró tì í kó fún wa ní imani kí a fi lè ṣe allah ila illa subhanahu kala umar alhamdi ashadu allah ilaha illa anta astagfirka wa tumi ilaykum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nǹkan tí àwọn afófin stop òun so ẹni tó bá gbọ́ agbọ́ so àwọn míì wọ́n ti kọ ìwé àbí àwọn tíra míì láti lè fi sọ pé eléyìí ò sí láre eléyìí ṣùgbọ́n ó ṣe gbogbo èèyàn náà ni ó juwọ́lẹ̀ lórí ẹ̀ torí pé ibi tẹ́lómi tí ó ti ń benefit nìyẹn kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú ọláwàá